الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحابته وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ليس يا دعوكم الله سبحانه وتعالى جاهد ترى لكي نوبة أن نوبة fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ará ilé anábì àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo olùjọ́sìn fọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú lànà anábì sallallahu alayhi wa alihi لضوء الكتاب والسنة ìmọ̀ fíkìl tí a ti ní ọrùn tí a lè mú láti inú tírà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala al-Qur'an al-Karim àti láti inú súnà anábi sallallahu alaihi wa alihi wa sallam naam a wà ní kitabu tahara ọgbà ọ̀rọ̀ tí ó ń sọ fún wa nípa bá a ṣe ń ṣe mara nínú Islam masala ẹlẹ́ẹ̀karùn-ún lábẹ́ rẹ̀ òun náà ni sunanul fitra sunanul fitra sunan òun jẹ́ jámẹ́ fún sunna alfitra òun náà ni àdámá tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó dámẹ́ni kọ̀ọ̀kan wa àwọn àdámọ́ yìí àwọn súnà àwọn àdámọ́ yẹn wa tusamma aydan khisal al-fitra wọ́n sì wọ́n ni wọ́n tó máa ń pè ní khisal al-fitra yẹn ni pé àwọn ìwà. àwọn iṣẹ́ àdámọ́ وذلك لأن فاعلها يتصف بالفطرة التي فطر الله الناس عليها وذلك لأن فاعلها يتصف بالفطرة التي فطر الناس عليها بالفطرة التي فطر الله الناس عليها واستحبها لهم ليكونوا على أحسن هيئة وأكمل صورة wọ́n ní nǹkan tó fi ń pè bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tó bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí yóò máa gba ìròyìn pẹ̀lú pé irú ẹni bẹ́ẹ̀ wà lórí àdámọ́ yóò máa gba ìròyìn àdámọ́ eléyìí tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala dá ẹ̀dá lórí ẹ̀ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá sí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá nífẹ̀ẹ́ sí. tọ́lọ̀ ọba àlekẹ́lá nífẹ̀ẹ́ sí ká máa ṣe nítorí káwọn èèyàn lè wà ní orí àwòrán tí ó dáa jùlọ káwọn èèyàn lè wà lórí àwòrán tó pé jùlọ torí pé ọlọ́run ọba Allah subhanahu ta'ala ìgbà tó máa dá wa àwọn nǹkan yẹn kò rí bẹ́yẹn nígbà tọ́lọ̀ ọba àlekẹ́lá fi dá wa ìgbà tó yá làwọn kinní yìí bẹ̀rẹ̀ sí máa jáde lára gbogbo ìgbà kígbà tá a bá ti mú àwọn nǹkan yẹn kúrò lára ọ àbí à ń dẹ́kù à ń dẹ́kù à ń gé kúrú sí bọ́lá ọba lọ́sùn máa dára ti dá máa bọ́lá ṣe kó máa wà tọ́nà ọba ní kí nífẹ̀ẹ́ sí a máa wà lórí ìṣesí tó fi ń dáa jùlọ a máa wà lórí àwòrán tó dáa jùlọ nìyẹn. عن أبي هريرة رضي الله عنه قال عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من الفطرة الاستحداد والختان وقص الشارب ونتف الإبت ونتف الإبط وتقليم الأظافر naam ọwọ́ látọ̀dọ̀ Abu Hurairah kọ́nà bá kó bá yọnu sí ó sọ yí pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá kíkà tó ọlọ́wọ́n bá kó wọn bá sọ yí pé àwọn nǹkan márùn kan bẹ minal fitra àwọn nǹkan márùn yìí nínú àwọn àdámẹ́ni téèyàn bá ń ṣe èèyàn máa padà sí àdámẹ́tọ́lọ́wọ́ bá àdékẹ́lá dá wa wà ní orí àwòrán tí ó fi ń da jùlọ tó pé jùlọ alákọ̀ọ́kọ́ alistihdad alistihdad òun náà ni kéèyàn fá irun ìpamọ́ rẹ̀ irun abẹ́ káfà nínú fítọ́rọ̀ ló wà ẹ̀rí pígbà tó lọ́ba ní tí a dá wa kò sí nǹkan yìí ń bẹ so tá ti ń fa irun yẹn a máa padà sí bọ́lọ̀ ọba àdìkà ṣe dá a sì máa wà lórí àwòrán tó dáa jùlọ walkhitan bákan náà ká dábẹ́ kíyàn dá abẹ́ yóò jẹ́ kí ààyè yẹn kó wà lórí àwòrán tó rẹwà tó dáa tó pé bọ́lá ọba àlekẹ́lá jẹ́ fẹ́ kó wà. wàkọ́tù sáàrì ìrún mọ́ wa ká máa gé lọlẹ̀ ká máa dín kù ó lẹ́lẹ́kẹta wà netful ibẹ̀ ìran abíyá kí a máa tú so téèyàn bá lágbára tútú kéèyàn fa ká máa múra abíyá wa kúrò eléyìí báyìí náà rèé nínú àwọn súnánù fitra tí ọlọ́run bá lọ subhanahu wa ta'ala tó dá mọ́ wa ni èyí tó kọ́lọ́ Allah subhanahu wa ta'ala fẹ́ ká máa ṣe káà mùsùlùmí ká lè wà ní ìmọ́tótó ká lè wà ní ká gé ìkànnà wa òun lẹ́lẹ́ karùn hadithu yìí Bukhari àti Muslim ni wọ́n gbà wá. alistihdad wọ́n ní kàtán kí alistihdad wà húwa halkulana òun náà ni ká fárun abẹ́wa wà híyà ṣáàrù annabitu haula alfarj òun náà ni irun tí ó máa ń wù ní ẹgbẹ̀gbẹ̀ abẹ́wa nǹkan ọmọkùnrin wa nǹkan ọmọbìnrin wa àwọn irun kan ó máa ń wù láwọn ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ ká fárun yẹn. سمي بذلك لاستعمال الحديد فيه وهي الموسى wọ́n pè ní istihdad nítorí pé a máa ń lo abẹ abẹ la máa ń lò irin la máa ń lò láti fi fa onílẹ̀ nǹkan tán pè lábẹ́ musa almusa so la máa ń lò wà fi izalatihi jamalun wa nadhafa níbi mímúrin ikú lábẹ́ ìṣera ẹni lọ́ṣọ̀ọ́ ìbùkún ẹwà ẹni àti ìṣèmọ́tótó ó wà níbẹ̀ wàyúmkìn ìzálàtù wàyúmkìn ìzálàtù bi ghayri al-musanna'a wọ́n ló rọrùn láti mú nǹkan yìí kúrò láì lo láì fa pẹ̀lú ká lo àwọn nǹkan tó máa ń gírun eléyìí tí wọ́n ti ṣe bóyá páwúdà ni bóyá páwúdà kan bẹ̀tẹ̀ pé tẹ̀yìn bá ti kù sí àwọn ọrùn yẹn ó kúrò tá a bá lè ṣe yìí náà kò sí nǹkan tó burú mẹ́ àbáwọn nǹkan míì pé ó jẹ́ nǹkan ìfarun bóyá clipper lèèyàn ní ni. Boya, tó bá mọ bí ó ṣe lè lò láàyè yẹn tí ò ní pa lára so kò sí kan tó burú mẹ́ ẹlẹ́kejì ní alkhitan wàhúwà izalatul jilda wàhúwà izalatul jilda tillati tughatti alhashafa òun náà ni ká mú awọ tí ó máa ń bo orí nǹkan ọmọkùnrin awọ kan bẹ tó máa ń borí ẹ̀ ká gbé awọ yẹn kúrò hatta hatta tabraza alhashafa kágé kúrò kí orí nǹkan ọmọkùnrin yẹn kó lè bá hàn ìtànpè ní alhashafa ó ní orí nǹkan ọmọkùnrin wa adé orí rẹ̀ yẹn kìíní kan bẹ tó máa ń bò tábà ti gé awọ yẹn kúrò so adé orí yẹn yóò hàn so fáwọkọ̀ mahalli ilaj òun ló wà ní orí àyè ibi tí àti máa ń táàtì máa ń penetrate táàtì máa ń táàtì máa ń wọlé tail wọ́n sọ wípé innaha tushbihu alayhi salam innaha tushbihu àròsà dick wọ́n ní ó jọ ogbe orí adìẹ as-sahih eléyìí tó lálàáfíà annahu wajibun ala fi haqqi rijal ó ní pé ìdá abẹ́ ọ̀ràn yẹn ní fọ́kùnrin sunnatun fi haqqi nisa ṣùgbọ́n fóbìnrin mustahabu ni kò ń sọ̀rọ̀ yẹn kóbìnrin dábẹ́ ṣùgbọ́n òun ló fi ń dáa jùlọ a rí nínú àwọn onímọ̀ tó sọ pé ọ̀ràn yẹn ni kí obìnrin náà dábẹ́ tó ẹsẹ̀ pé wọ́n gbà pé ọ̀ràn yẹn ni kí obìnrin dábẹ́ ṣùgbọ́n kan tí àwọn jùmùhúrù sọ òun ni pé sunna ni kò sọ ọ̀ràn yẹn wal hikmatu fi khitani ar-rajul wọ́n ní ìdí tí wọ́n ti ní kọkùnrin dábẹ́ òun náà ni tatahiru dhakari minan najasati muhtadiqa fil ulfa wọ́n ní òun náà ní fífọ nǹkan ọmọkùnrin mọ́ kúrò níbi àwọn ẹ̀gbin tí ó lè tó lè tó lè yíká ààyè ibi tí kìíní yẹn máa ń wà kìíní yẹn so àwọn ẹ̀gbin lè máa sá sí inú ẹ̀ lọ́sí pé àwọn ẹ̀gbin yẹn yóò wá lọ dúró síbẹ̀ tí ó sàpamọ́ síbẹ̀ so tá a bá kúrò yóò fi ojú hàn dáadáa ẹgbẹ́ kankan ò ní lè dúró síbẹ̀ so wọ́n ní ìdí nìyẹn wa fawaiduhu kathiratun àwọn àǹfààní tó sì wà ń bẹ̀ ó pọ̀ gan amma mara ṣùgbọ́n obìnrin fa innahu yuqallilu min min ghilmatiha ay shiddatu shahwatiha min ghilmatiha فإنه يقلل من ظلمتها أي شدة شهوتها wọ́n ní àǹfààní tóbìnrin ni pé ó máa ń dín agbára obìnrin kù ó máa ń dín rólmà ó ní lemọ́lemọ́ àtàsùnmọ́kùnrin àtàsùnmọ́kùnrin yúnbẹ́yúnbẹ́ ó máa ń dín kù fóbìnrin òun náà ni lílágbára ṣáhàwà obìnrin ó máa ń jẹ́ kó dínkù so àǹfààní tó wà ń bẹ nìyẹn kí pé obìnrin ní ṣáhàwà mọ́ yóò ní bọ́nà bá àríkà ìfẹ́ kó ní dáadáa ṣùgbọ́n àṣejù ṣáhàwà so yóò dínkù fóbìnrin obìnrin míì kìíní yẹn ti pọ̀jù débi pé àfi bíi ẹranko ní ọmọ wò wá tọkùnrin ọba sì súnmọ́ lójúmọ́ kódà ẹ máa rún ẹ̀ méjì ọ̀ràn ẹlòmíì Ah, náà ah, pọkọ yìí gbàyè àti ìrìn ní pọkọ ó sì méjì ah, kéèsì tí gbogbo gbà náà lọ́kọ lè wà nílé tọ́kọ bá tíráàbù nǹkan ọwá ní lójoojúmọ́ wíwọ̀ bá ti tẹ ọ̀gbádùn ṣé kọ́kọ́ wa kọ́ di ọ̀lọ́ tíráàbù bẹ́ẹ̀ bá ti dénú mọ́tò náà ṣé ìṣòro ní ara ìlú mi báyìí irú nǹkan báyìí wọ́n padà wá fa pé kóbìnrin máa ti tẹ́bá ní kí ló fa zìnà yọ̀ ní ẹ̀ à òun tóun ẹ̀ lójoojúmọ́ wọn gbọ́dọ̀ lójoojúmọ́ bò so tí ọkọ bá tiẹ̀ ráàyè bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan míì lè padà tẹ̀lẹ̀ tọkọ òní sílé obìnrin ní ọmọ àtiwà wò so irú nǹkan bẹ́ẹ̀ ó ti pọ̀ jù ó ti ń pọ̀ jù ó ti ń di nǹkan míì gbogbo àwọn nǹkan tó bá jẹ́ sí pé yóò padà mọ múyàn mọ ti zìnà yóò mọ múyàn mọ ti ń tọ́nà bò fẹ́ so àdánwò ni nǹkan yẹn jẹ́ ó ti tayọ àlà nìyẹn àṣejù ti wọ̀ nìyẹn tí wọ́n bá ní gbogbo nǹkan wọ́n bá gbogbo nǹkan so kọ́nà bá jẹ́ sí pé obìnrin ọmọ á ṣe bí ajá káàkiri ẹ́ so irú nǹkan yẹn àǹfààní ẹ̀ ni pé yóò dínkù wàyó sàhábù an yakuna fi yawmi sábẹ̀ lil mawlud ó ṣẹ̀rí àfẹ́ bẹ́ẹ̀ mustahabu ni kó jẹ́ pé lọ́jọ́ keje ọjọ́ keje tá a bímọ ni a ṣe àwọn nǹkan yẹn li'annahu asra'u lilbur'i nítorí pé ìdí ni pé ó máa ń jẹ́ kí nǹkan yẹn tètè sàn téèyàn bá tètè dábẹ́ nígbà yẹn àti tọkùnrin àti tobìnrin yóò jẹ́ kí nǹkan yẹn kó tètè sàn. wàlíyànṣà àsọ̀rírú aláàkìmọ̀lì hàlín àti wípé kó má lè máa dàgbà lórí ìṣesí tó fi ń pé jùlọ sòyí máa ń jẹ́ kọ́ máa tètè kọ́ máa dàgbà lórí ìṣesí tó dáa tó pé jùlọ kọ́sù ṣáàrí wà ìfá òhù àgígé irun túbọ̀ mú lọlẹ̀ wàhúwà mubalaghatu fi qasihi òun náà ni kí a gé lọ sílẹ̀ dáadáa ká dógóńgó dáadáa níbi gígé lọ sílẹ̀ lima fi dhalika min at-tajammul nítorí pé ìsọ̀sọ́ wà níbi ká gé òun mú lọlẹ̀ wan nadhafa ìṣèmọ́tótó wà ń bẹ̀ wà mukhalafatil kuffar kò sì ní jẹ́ kéèyàn jọ abatimakọ́lì èèyàn yapa àwọn yahudi èèyàn yapa àwọn nàṣọ́rọ́ tó yẹ pé àwọn kan وقد وردت الأحاديث الصحيحة في الحث على قصده wọ́n ní àwọn ahadith ọ̀pọ̀lọpọ̀ ahadith tó lálàáfíà wá níbi ìṣe lójú kòkòrò nípa ká máa gbé irun túbọ̀ mú lọlẹ̀ wa ìyẹ̀fà ìléhìá ká sì jẹ́ kí irun gbọ̀n wa ká jẹ́ kó kún dáadáa wa ìrìsàlìhà wa ìkàrọ́mìhà ká fi irun gbọ̀n lẹ̀ kó lọlẹ̀ kó gùn wálẹ̀ kí á sàpọ́nlé irun gbọ̀n so lima fi baqa al-lihyati min al-jamali wa mazhari ar-rujula nítorí pé ẹwà wà ń bi kádàrún gbọ̀n sí bákan náà ìṣàfihàn ìjọmọkùnrin ó wà ń bẹ̀ wa qad akasa kathiru min an-nasi al-amr ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti ta ọ̀rọ̀ yìí lókìtì eléyìí tó yẹ kí wọ́n mu ni wọ́n fi wẹ̀ eléyìí tó yẹ kán gbé mu ni wọ́n fi wẹ̀ wọ́n àkásà àlámọ̀rí fasọ́ọ̀rù yuwaffiruna shawaribahum wọ́n wá ń dá irun mú sí tó ń gùn jàkìtì wa yahliquna lihahum irùngbọ̀n ni wọ́n wá yọ abẹ́ sí ni wọ́n máa fá aw yuqassirunahu àbí kí wọ́n máa kán máa gé lọ́lẹ̀ ẹ̀rí pé àwọn míì irùngbọ̀n wọn wọ́n lè má fà pátápátá ṣùgbọ́n wọn ní jó irùngbọ̀n wọn ò ní ga ju dédé ibi tí wọ́n bá fẹ́ lọ wọ́n máa tú ìmọ̀ wọ́n máa gé lọlẹ̀. so eléyìí báyìí rè ìwà ọ̀bàjẹ́ ni wa fi kulli hadha mukhalafatun lis-sunnati wal awamir al-warida wal awamir al-waridati fi wujubi i'fa'iha wọ́n ní níbi ìmọ̀ ṣerú nǹkan yìí ìyapa sunna wà ń bẹ́ẹ̀ àti ìyapa àwọn àṣẹ tó wá lórí ìjọ́ràn yẹn ká fi nǹkan yẹn lẹ̀ minha inú ẹ̀ ni hadithu Abi رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حديث أبو هريرة قال با يونس يولا النبي صلى الله عليه وسلم جزء الشوارب أنا بني أجيتوبا موني لولي وأرخو الليحة أتي في رغباني لك كوغون وخالف المجوز أيقبا أبونا وحديث عمر رضي الله عنهما وحديث ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال àti hadith ọmọ Umaru gbà wá kọ́lọ́n kọ́ bá yọnu sí wọn àti bàbá rẹ̀ látọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé khaliful mushriki anábì ní ẹ̀yà pa àwọn ọ̀sẹ́ bọ́ wọ́n fi rú líhà ẹ fi rún gbọ́n yín lẹ̀ kó gùn wà á fò ṣàwárí anábì ní kí a wá gé irun túbọ̀ mú yín. so hadith méjèèjì alákọ̀ọ́kọ́ muslim gbà wá ẹlẹ́ẹ̀kejì bukhari gbà wá àti muslim فعلى المسلم أن يلتزم بهذا الهدي النبوي أجرى لوري مسلمي كتر ميلنا النبي صلى الله عليه وسلم ويخالف الأعداء ويتميز عن التشبه بالنساء kó sì yapa àwọn كفري، àwọn kèfèrí kó sì dára ẹ̀yà sọ́tọ̀ kúrò níbi ìkọ́ṣe àwọn obìnrin ibi tá dùrú sí lérè. Naam, eléyìí nínú nǹkan tí a ní bùkátà sí láti mọ̀ ní kọ́nà ọba lọ́sùn bá ń sọlá sànù wa kọ́nà kó wà pẹ̀lú wa so àwọn súnánù fítọ̀rọ̀ yìí àwọn nǹkan kan tí ó yẹ kí a mójútó ni torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó pèpè sí ìmọ́tótó ni ẹ̀sìn tí ìṣẹ̀sìn ọ̀bọ̀ ni ẹ̀rín ẹ̀ so Islam ló tó ń kọ́ wa pé irun túbọ̀ mú yín ẹ máa gé irun abíyá yín ẹ máa fa irun abẹ́ yín ẹ máa fa ìkànnà yín ẹ máa gé ẹ̀yin náà wẹ̀sìn yìí bó ṣe dáa tó gbogbo àwọn nǹkan tí wọ́n mọ̀ kọ́ wa pé personal hygiene kìíní kankankan nínú níléèwé personal hygiene gbogbo àwọn personal hygiene yẹn àwọn ìsìláàmù ti kọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kéèyàn kan máa gbé nǹkan kan wá kankan rò pé bóyá òun fi òun lẹ̀kọ́ kan mùsùlùmí ẹ̀kọ́ ti pé sára wa gbogbo àwọn nǹkan yìí nìsín under personal hygiene lọ wa alhamdulillah under personal hygiene ló làwọn nǹkan wọ̀nyí wa so mùsùlùmí tó bá ti ń ṣègbésí ayé lórí Islam ẹ mọ̀ rí ẹ̀kọ́ lára rẹ̀ àwọn nǹkan yìí dẹ̀ ni kò ń ṣe pé ọ̀rọ̀ kìíní àwọn tí wọ́n ń kọ́ aláwọn personal hygiene yẹn ẹ̀ ní gbalada kan lórí àwọn personal hygiene yẹn torí pé ẹ̀ ní ìdà níyẹn pẹ́sẹ̀ yẹn kàn wó pé ànọ́mà náà yẹ kí nọ́mà náà bẹ̀tẹ́ lè báyìí nọ́mà náà kọ́ ẹ̀sìn ni ẹ̀sìn tí wọ́n gba aládá lórí ẹ̀ pé ìyẹn ń sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ìyẹn ń tẹ̀lẹ́kọ̀ọ́ Islam ṣe ìdábẹ́ nǹkan kan gbogbo àwọn nǹkan yẹn so ẹ̀sìn islam ló ló jẹ́ ká mọ pàtàkì ẹ̀ àti dídábẹ́ fọkùnrin ni o àti dídábẹ́ fóbìnrin ni o kí mùsùlùmí wà lórí ìṣesí tó fi ń mọ́tótó jùlọ ìṣesí tó fi ń pé jùlọ kéèyàn pé lẹ́dàá so ẹ̀sìn islam ni ẹ̀yin náà wò ní ìjọ wò ni la sọ̀rọ̀ nípa ẹ̀yìn fífọ̀ islam tó ń mójútó ẹ̀yìn fífọ̀ pé nítorí pé kí a lè bá wà ní orí àwòrán tí ó fi rẹwà jùlọ ni láwa mùsùlùmí ṣé wàá bẹ́ẹ̀ náà bá Allah subhanahu wa ta'ala ó dàkú kí ó ṣe wá ní mùsùlùmí tí ẹ̀kọ́ Islam tí ó dùn lára dáadáa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́ mọ́ ṣe wá ní mùsùlùmí tí ò ní lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó yẹ kí a fi bá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lálò kọ́lọ̀ bá lè kíra kó ṣe fún wa ẹ̀kọ́ tó yẹ ká fi bá nẹ́bí sallallahu alaihi wasallam lò kọ́lọ̀ kó ṣe fún wa ẹ̀kọ́ tó yẹ ká fi bá mùsùlùmí ẹgbẹ́ wa lò kọ́lọ̀ kó ṣe fún wa ẹ̀kọ́ táwa náà fi bá ìtẹ̀mí ayé ara wa lò kọ́lọ̀ kó ṣe ilé tá a fi bá àwọn ẹranko lò gbogbo oríṣiríṣi àwọn ẹ̀kọ́ yìí oye báyìí kọ́nà bá kọ́nà àkókò gbèsè ní kọ̀ọ̀kan wa aláìsí kan sọ́nà wa sọ́nà fáànì kan fáànì líkì ilẹ̀ ńlá ilá ń tẹ̀sán fún ìṣòro náà. àwọn níbi ní gbèdéke ìwà bí ní ọ̀nà kódà kí tó kó ń bẹ̀rẹ̀ ó lé àbúrò rẹ̀ nìkan tó tó yájú ọmọ twenty six twenty five ọmọ tó dáko fún ó sì kọ́mọ̀ láwùjọ wa gan dáadáa lọ́sẹ̀ ní àgbàlagbà wọn ẹ̀sẹ̀ dáko fún yàrá àmì àyọ̀ kékeré náà ni so and then ní obìnrin náà sí àwọn náà ó máa ń pẹ́jù fáwọn náà àbí lẹ́yìn wájú pé ní ah, ọmọ yìí fẹ́ máa tàbí lè fi ọgbọ́n yóò fẹ́ nídìí kí eh, wọ́n dábẹ́ fún wa àbí láti kékeré náà ni láti kọ́ bá kékeré ó ti lé ó wà nínú àwọn nǹkan tí mo ti mẹ́nubà so ó ní pé wáyú sahabu afẹ́ ó dá ẹ̀sìn ìfẹ́ bẹ́ẹ̀ wípé kó jẹ́ ọjọ́ keje jọ́ta bímọ láti dábẹ́ fún wọn ni torí pé ó máa ń tètè jẹ́ kí nǹkan yẹn tètè sàn ó sì máa ń jẹ́ kó máa dàgbà lórí ìṣesí tó fi ń dáa jùlọ so àtòbìnrin àtọkùnrin ó dáa sí ó bá jẹ́ pọ́jọ́ keje ni tá a bá wá lè ṣe lọ́jọ́ keje wọn kì í wọn kì í fẹ́ ká ṣe before ọjọ́ keje nítorí pé ààyè yẹn ò ní tí ì jáde dáadáa kó fojú hàn dáadáa so tá a bá wá ṣe lọ́jọ́ keje so a lè ṣe láwọn ọjọ́ míì náà ṣùgbọ́n kárí fọmọ yẹn sì wà ní kékeré nítorí pé tẹ́rí tọ́mọ bá wà kékeré ara tètè máa ń jiná torí pé àwọn ara yẹn kò ní ti strongi àwọn awọ yẹn ò ní ti strongi àwọn ẹran yẹn náà ò ní ti strongi débi pé yọ wá pẹ́pẹ́pẹ́ kó tó jiná yóò jẹ kó tètè yóò kó tètè jiná àwa lánìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí èèyàn bá yọ abẹ́ ọmọ twenty five years so téèyàn téèyàn léèyàn fẹ́ máa di lábẹ́ téèyàn lè fẹ́ máa da abẹ́ fọ́ twenty five years tí ó ti tó bàbá ọmọ ṣe fẹ́ kó náà ti bí máa bí máa bí méjì bí mẹ́ta tí nǹkan bá dáa tẹ̀sí ọ̀nà sàn téèyàn wá yọ abẹ́ rẹ̀ tòtó ìjẹ́ pé èèwọ̀ ni ká máa wo abẹ́ ara wa èèwọ̀ so ó ní ọjọ́ wá yọ abẹ́ ọmọ twenty six ọmọ twenty five tóun ló ti yọ léèyàn lọ́wọ́ tí tójú òní máa ti so àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù ni èyí ò tiẹ̀ ti wá pẹ́ jù pátápátá àbí kéèyàn wá ní sùúrù di pé nígbà tó bẹ̀rẹ̀ bá tó ń ṣe wọ́n ràn wọ́n ràn nígbà tí ó bá ti ń tọ́ ẹni tó bẹ tọkùnrin lè ṣe mọ́ tí wọ́n ń ṣe wọ́n ràn wọ́n ràn ìgbà yẹn láìsàn á máa dábẹ́ fún ọmọ obìnrin tó kájèsì dábẹ́ fún wọn nígbà tó wà ń kékeré òkò bẹ́kọ̀ sílámù mu so ṣé èèyàn mọ̀ wá yọjú wo abẹ́ obìnrin ni obìnrin sóbìnrin náà yẹ wọ ní fún wọn ká máa wọ abẹ́ ara wọn ọkùnrin sọkùnrin yẹ wọ ní fún wọn ká máa wọ abẹ́ ara wọn ká máa wọ awọ́rọ̀ ara wọn tó ń torí ẹ̀ kí a máa ṣe bẹ́ẹ̀ so àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́nà bá kọ́nà kó bá wa fi ẹ̀kọ́ ìsìlámù yé wọn àyè ní ẹ̀kọ́ ìsìlámù tó ní àti àyè lákàkọ́ fẹ́sìn pé náà ọ̀rọ̀ yìí Ìgbẹ́ béèrè nípa ẹjọ́ ìgbà ìgbàwọ̀n. Ìgbò ẹ̀yẹ̀ kan sọ fún àbáfún pé yá àbúrò ní bí á 5,000 years ní ìjọ kan. Tí ó dá, ó sì fún ọ̀sọ̀ gbogbo àwọn ẹ̀lẹ́nu pé pẹ̀lú ìdájọ́ àwọn kìíní báyìí pé ọlọ́run kò lè ráì mọ ìdájọ́ àwọn kìíní ẹ̀sìn nìkan báyìí yóò mọ afẹ́ pè pẹ̀lú àwọn àwọn ìdájọ́ yẹn. ọjọ́ ìgbòdà kìyàmà ọjọ́ kan lọ́jọ́ ìgbòdà kìyàmà so ó ṣe déédéé khamsina alfa sana nígbà tá a dùn nínú àwọn nǹkan àtẹ́yìn ká ọjọ́ kan lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ó ṣe déédéé fifty thousand fifty thousand years lọ́jọ́ kan ní ọjọ́ gbọdọ̀ kìyàmà ló ṣe déédéé nínú ọjọ́ nínú ọjọ́ ayé ṣé báyìí sè so kọjọ́ kan tó parí kílẹ̀ tó sú lọ́jọ́ gbọdọ̀ kìyàmà kọjọ́ kan tó parí a ti lò fifty thousand years nílé ayé so àlẹ́yìn tó ń sọ bí ọjọ́ gbéra kí á mọ̀ bóyá tóbi tó bọ́jọ́ yẹn bí ó ṣe lágbára tó pé kí ẹ̀ sọ wípé ọlọ́run ọba ò ní ráyè àti máa ṣèdájọ́ àwọn èèyàn sọlọ́run wà ráyè kẹfẹ́rí lẹ́yìn tí wọ́n ti ń sọ wáyé ṣé báyìí sì so ẹ rí i pé ẹ béèrè kí ní ti sọ bẹ́ẹ̀ torí kọ́ fẹ́ mọ̀ tìbàjẹ́ wa fẹ́ jẹ́ kó yẹ pé ẹ dàgbẹ́ fi mílẹ̀ mọ̀ tìbàjẹ́ lọ́jà rí ọlọ́run wà ráyè gbogbo ilé ìkọ́ àwọn òṣèlélà àwọn òṣèlélà ìṣe kèfèrí tọ́lọ́wọ́n bá ní ṣe bá ní sìn so ìṣe kèfèrí tọ́jọ́ gbéra kìyàmọ̀ ní ìsàyà àkókò nà kí ni kí a máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó gbúrú àwọn tí bá ti ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kí ẹ̀ tiwá sí fún wọn tiwá sí ò bá ti ní ràn wọ́n tó yẹ pé irú àwọn èèyàn wọn ràn bá irú àwọn ọ̀rọ̀ kéèyàn ayè lè jìnà sí wọn tọ́lá àwọn ọ̀rọ̀ yẹn máa dọ̀tí ẹ̀mí yẹn máa dọ̀tí ẹ̀mí irú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ni wọ́n máa ṣèbàjẹ́ ó sì máa tún pèpè sí bàjẹ́ ó sì máa fi bàjẹ́ yẹn kẹ̀ pé dẹ́kun wọ́n sì lọ gbádùn mi ara rẹ̀ kọ́ máa jayé orí ara rẹ̀ bóyá gbogbo ilé yọ máa dúró ẹjọ́ sí ń bẹ níwájú ọlọ́run bóyá gbogbo ilé ilé kéèké kí ìlọ́lọ́ balẹ̀ kẹ́ lọ́wọ́ aráyè àwọn ẹjọ́ láwọn ẹjọ́ àwọn ẹjọ́ hẹ́rìmọ̀ hẹ́rìmọ̀ síbẹ̀ bó ti máa ṣe náà nù bí ẹni pé wọ́n máa tán sọ ọlọ́run tó sànù wa kí òpó òkè. àrí ìjàlá. Uh, wọ́n láwọn tí máa ń sú opó tí ọkọ tó súyàn ló kó bá kú wọ́n sọ wípé tó bá bímọ fọ́kọ yẹn yóò sopó ló ti ẹ̀kọ́ ṣe ṣùgbọ́n tí ò bá bímọ fún un yóò kàn ṣe bí ọjọ́ mélòó mọ́kànlélógún níbo láti pa yẹn níbo láti pa yóò bá ya kòkì púpọ̀ àwọn ọ̀ràn ńláńlá ni yóò bá máa ń dá aláwọ̀ kọ́ ni pé wọ́n yìí súyàn lópó kò sí nǹkan tó ń pè ní wọ́n ń súyàn lóko torí tí Yorùbá gbàgbọ́ tó ń Yorùbá gbàgbọ́ nípa opó súsú tí Yorùbá ń pè lóko súsú ni pé tọkọ wá di lè kú báyìí automatically ọfẹ wo ọfẹ o àbúrò ọkọ ní ọmọ sọkọ rẹ lọ ẹ̀gbọ́n ọkọ ní ọmọ sọkọ rẹ lọ ṣe é báyìí sì àbí kan náà mọ̀lẹ́bí ọkọ ní ọmọ sọkọ wọn sì ń lọ tó ìgì gangan so mọ́ ìyàwó ilé náà ní ọ ti ìyàwó náà nù lò àbúrò ọkàn máa yọkàn máa sọkọ rẹ̀ ni àìgbọ́n kàn máa sọkọ rẹ̀ náà wà ní oṣù lópo kò sì gbọ́dọ̀ máa gbà kan sí olópo alhamdulilayi pé ọ̀làjú ẹ̀sìn ti dé nísìn àwọn mìíràn tí ọ̀làjú ẹ̀sìn wọ́n làjú mi nílàjú tayé wọ́n yarí fúnra wọn gidi èrò àìsí èrò nǹkan yẹn kò sí nǹkan tó ń pè ní òpó ṣíṣú báyìí tọkọ bá kú tóbi ọ̀yẹ́ bá parí ẹ̀ ìdá tọ́ bá wù láti fẹ́ àbúrò ọkọ rẹ̀ tọ́ bá sì wù àbúrò ọkọ rẹ̀ láti fẹ́ ẹ̀ sòyọ́ fẹ́ wọ́n ti lọ tọrọ rẹ̀ ní ilé wọn bá ṣe ń tọrọ ìyàwó kí wọ́n ní ah, adúrú ìyá yìí lámọ̀ tọrọ bẹ́ẹ̀ ni àjọ adúrú ìyá náà nígbà tí ó náà fẹ́ fádúrú ìyá wọn mà pé àgbàlagbà fẹ́fẹ́ nígbà tí ó ti jẹ́ ìwọ̀ láti fádúrú ìyá wọn kò ní jẹ́ ìwọ̀ láti tọrọ adúrú ìyá wọn náà ó clear so wọ́n lọ tọrọ ẹ̀ a ti ṣe ìyàwó bá ti máa ń ṣe nínú sẹ̀ríà àti ìjọba ti ń ṣe ń lọrin o bá ti máa ń ṣe nínú sẹ̀ríà pé now ìyẹn wá èèyàn wá fẹ́ ìyàwó ẹ̀gbọ́n yẹn àbẹ́yàn fẹ́ ìyàwó àbúrò yẹn ní ọ̀nà ṣíṣe yà ní kágbà fẹ́ra wa ẹni yẹn wá kú ó ti bímọ fún o kì í bímọ fún o yóò sẹ̀ yí dà bí ẹ̀ ṣe máa ń ṣe ṣé bá ń sìn so ah, òun ṣe pé bẹ́ẹ̀ tó bá ti bímọ fún yóò ṣe òpó tí ọba ti bímọ fún yóò kàn sọ ọjọ́ mọ́kànlélógún ọjọ́ mọ́kàndínlógún so ògbórú yẹn rèé ọ̀rọ̀ Yorùbá ni ó yẹ kí àwọn èèyàn ti kúrò ní gbogbo àwọn ìwà eré ìwà àdọ̀tí bẹ́ẹ̀ so Allahu alam. naam tí wọ́n bá ti so igi tó bá yẹ pé ó kú ni yóò sòpó nítorí pé tó bá ti lè so igi yóò jogún tó bá jẹ́ sí pé tọ̀láàkì ni tó yé báyìí sí yìí so tó má fi lè so igi tó yé báyìí sí so wọ́n wá ṣe tọ̀láàkì síwájú kí wọ́n tó ṣe jì náà òun ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ ògbó ṣíṣe tó yé báyìí sí so òun náà sì ni ọ̀rọ̀ sọ̀dá àkẹrẹ náà yàtọ̀ tó yé báyìí sí so. Allahu a'lam. ìbéèrè tèmi ni pé àkíkọ̀ bá gbé ẹni kọ́ pé bí a ọjọ́ méje bí a tí ọ̀yàn bá lágbára bí a fourteen days tí ò bá pa bí a twenty one days tí ò bá ní agbára ní gbogbo ọjọ́ mẹ́ta yẹn tí ó ní gbèdéke ní àbí kódà bí a years back ló tó lágbára tó lè tí ò bá lágbára lọ́jọ́ kejì ọjọ́ kejì àkọ́kọ́ ọjọ́ kejì ẹ̀kejì àtọ́jọ́ kejì ẹlẹ́kẹta nǹkan táwọn onímọ̀ sọ ni pé níjọ́kíjọ́ tó bá wá lágbára nìyẹn láì ní fi gbèdéke sí wọn kò ní fi ọjọ́ méje méje sòǹkà yẹn mọ́ ọjọ́ kíjọ́ tó bá lágbára tí ó bá yẹ sòsò kí ó pa òwe ṣe rí nìyẹn sòsánì kan fẹ́mi dìde ìṣẹ̀lẹ̀ ńlá ìlànà.